éfésù orí kẹrin. nítorí náà èmi òǹdè nínú olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù pẹ̀lú ìpamọ́ra ẹ máa fi ìfẹ́ faradà fún ẹnìkejì yín kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà ara kan ní ń bẹ àti ẹ̀mí kan àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín olúwa kan ìgbàgbọ́ kan baptisímù kan ọlọ́run kan àti bàbá gbogbo ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi orí ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi nítorí náà ó wí pé. nígbà tí ó gòkè lọ sí ibi gíga ó di ìgbèkùn ní ìgbèkùn ó sì fi ẹ̀bùn fún ènìyàn. ǹjẹ́ ní ti pé ó gòkè lọ kí ni ó jẹ́ bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀ ẹni tí ó ti sọ̀kalẹ̀ òun kan náà ni ó sì ti gòkè ré kọjá gbogbo àwọn ọ̀run kí ó lè kún ohun gbogbo ó sì ti fi àwọn kan fúnni bí àpòstélì àti àwọn mìíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi ẹ̀fàǹjẹ́lísítì àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ Ọlọ́run títí a ó fi di ọkùnrin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi kí àwa kí ó má ṣe jẹ́ ìwé mọ́ tí a ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wá tì sẹ́yìn tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n àti múniṣìnà ṣùgbọ́n kí a máa sọ òtítọ́ ní ìfẹ́ kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo ẹni tí í ṣe orí àní Kristi láti ọ̀dọ̀ ẹni tí ara náà tí a ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń fi ara mọ́ra nípa gbogbo oríkèé ìpèsè gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ẹ̀yà ara ní ìwọ̀n tirẹ̀ ó ń mú ara náà bí sí i fún ìdàgbàsókè ohun tìkára rẹ̀ nínú ìfẹ́ ǹjẹ́ èyí ni mo ń wí tí mo sì ń jẹ́rìí nínú olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹ̀yin kí ó má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti ń rìn nínú ìrònú asán wọn òye àwọn ẹni tí ó ṣókùnkùn àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ tí ń bẹ nínú wọn nítorí líle ọkàn wọn àwọn ẹni tí ọkàn wọn lè ré kọjá tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra ṣiṣẹ́ ìwà èrí gbogbo ṣùgbọ́n a kò fi Kristi kọ yín bẹ́ẹ̀ bí ó bá ṣe pé nítòótọ́ ni ẹ ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ́ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ ti ń bẹ nínú Jésù pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín kí ẹ sì gbé ọkùnrin titun nìwọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́ nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa í ṣe ẹ bínú ẹ má sì ṣe ṣẹ̀ ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́